wà ń bí ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ nǹkan kan ibi tí gómìnà bá wà tàbí pírẹsidẹ́ǹtì bá wà kò sí ọba náà ó ń láti dìde fún gómìnà tàbí fún pírẹsidẹ́ǹtì ẹ dìde. ẹ jókòó. ọ̀rọ̀ Olúṣẹ́gun yà ọ́ lẹ́nu ọ̀rọ̀ Àrẹ̀mú ó ṣe ọ́n kàyéfì ọ̀rọ̀ Ọbásanjọ́ tó ní káwọn ọba ó gbéra ńlẹ̀ kí wọ́n dìde ó ṣe ọ́ ní ààyìn pé ṣó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó rí mọ́tara rẹ ní ọ̀pọ̀ àwọn ọba aládé wa bàbá wa lẹ́jẹ́ lóòótọ́ àmọ́ ẹ tara yín lọ́pọ̀ ni ò lè yíra yín rà lọ́wọ́n wọn àmọ́ nílẹ̀ yorùbá ọjọ́ tó ti pẹ́ tìrànba aládé tá ti ta yìí wá dànù before the arrival of the colonist àwọn wo ni wọ́n ń pè ní colonist àwọn tí wọ́n wá kó wa lẹ́rú àwọn wo ni wọ́n sì kó wa lẹ́rú àwọn british ta ló lórí àwọn british àwọn queen elizabeth wọ́n láwọn parliament tí wọ́n ń pè ní parliament àmọ́ báwọn ṣe ń ṣe constitution wọn láti gbà wáṣẹ̀ títí dòní kò parẹ́ àmọ́ tiwa wọ́n gbé pandalé wa lọ́wọ́ wọ́n gbàṣẹ́ kù lọ́wọ́ tiwa. lóòótọ́ London normal circumstances tá a bá wo constitution Nàìjíríà ṣé a mọ̀ tànra wa ṣé a mọ̀ láǹfààní láti parọ́ fúnra wa fún tá a bá mọ̀ gómìnà ojú ọba aládé lọ ká sì tún má tanra wa ṣe tún fún ọ ní ẹ̀rí kan sí kódà alága ìjọba ìbílẹ̀ ó ọba aládé lọ nítorí àwọn ni wọ́n fún ọ ní nǹkan tí wọ́n ń pè ní certificate of office wípé ẹ̀rí wípé ọ wà níbẹ̀ òun kí ni certificate of office yìí wá dúró fún ó dúró fún public officers public officers àwọn náà jẹ́ aṣojú ìjọba ni nítorí wọ́n èé ṣẹni tó dára wọn ni ẹ̀yin ọba aládé ẹ̀yin ọba lóyè lóyè àsìkò tó tó ní kálukú ó láǹfààní tí ó jókòó tí ó tàkàkà wípé níbo logún bàbá mi dúró lé níbo ni àṣà àtiṣe ilẹ̀ Yorùbá dúró lé orí ní British Empire we have what we call the bloodlines àwọn ẹ̀jẹ̀ bí Queen Elizabeth sọmọ ìpé kó tó di pé ó kú kí Charles tó wọbẹ̀ wọn kì í gba visa wọ̀lúkìlú tí wọ́n bá fẹ́ wọ̀ gbogbo àwọn ọba aládé wa èwo ló tó bẹ́ẹ̀ láti wọ Kútọ́nù àbí Ghana mẹ́rin tí ò ní gba passport àbí kó gba visa gbogbo àṣẹ tí wọ́n bá pa nínú parliament ní UK lọ́hùn ní British Empire ní England ṣọmọ wípé wọ́n lọ gbé bá Charles queen elizabeth kò tó di pé queen elizabeth jáde láyé wípé ẹ bá wa wò ó ọ̀sá wò ó ìwòrì wò ó ohun abádìjọ wò gẹ́gẹ́ nígún wá bí mi ṣálága ìjọba àbílẹ̀ kan yóò fẹ́ pàṣẹ kan yóò wà ní ẹ̀jẹ̀ lọ ní kábíyèsí orí wọ́n rẹ́gúlétà àwọn ọba wa wọ́n gbàṣẹ lọ́ba lọ́ba kúrò lẹ́nu wọn tọ́ ọba mẹni tí ń pàṣẹ fún gbogbo lọ́ba lọ́ba lórí commonwealth Queen Elizabeth ló jẹ olórí àwọn Commonwealth tẹ́lẹ̀ kó tó di pé ńgbà tó gbésẹ̀ àfi Charles tẹ̀lé ló fi jẹ́ pé àṣẹ tí ń bẹ lẹ́nu ọba ò sí ń bẹ mọ́ there is what we call the royal families orí àwọn ní bí wọ́n ti ń ṣètò wọ́n ti ní ẹni tó wà last in line ọ̀dọ̀ tiwa wọ́n ní tẹ́ ẹ bá ṣe tán ẹ̀ mú orúkọ wa ká buwọ́lù páílámẹ́ǹtì kọ́ ní buwọ́lù ẹni tó bá fẹ́ yan ọba ní England bọ́bá wù ọmọ ní ọ̀nfọ̀ba England wọba Yorùbá ọba lọ́ba jẹ́ adé orí ni tọ́ba èjìgbàrà lẹ̀kẹ́ níta wọ́n ti jòyè. Value your culture my culture is my pride. àmọ́ lábẹ́ bẹ́ẹ̀ àwọn ọba wa nígbà táwọn British dé ọ̀dọ̀ àwọn ọba wa ni wọ́n ti ń gbàṣẹ ló fi jẹ́ pé wọ́n ń pè ní let's go to the circle of the kings ìjọ àwọn ọba the circle of the kings let's go and tell them our own point of view ẹ jẹ́ á lọ ṣàlàyé ohun táwa náà rí gẹ́gẹ́ bí ìgbésẹ̀ àwùjọ àwọn ọba làwọn kọ̀bìjòyè wọ́n ní à ah, àwọn ọba wọ́n ti lọ sí àwùjọ àwọn ọba wọ́n ti lọ sí àwùjọ àwọn ọba níbi táwọn láwọ̀ funfun ti fẹ́ bá wọn ṣèpàdé àwùjọ àwọn ọba la pèpèpè tó dìjọba láàfin rórúkọ mi pé gọ́ọ̀mẹ̀ntì ju ìjọba lọ. àmọ́ láyé lónìí gbogbo àwọn ọba aládé wa ni wọ́n ń lọ sí ọ́fíìsì lọ gba contract àwọn ni wọ́n tayọ ara wọn síta àwọn ni wọ́n so àgbàdo mọ́dì tó jẹ́ kẹ́dìyọ́ mọ́ ilé wọn kiri. orí bàbá yìí tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tẹ́ ẹ bá gbọ́rọ̀ Olúṣẹ́gun Ọbásanjọ́ yìí délẹ̀ ó ní àìmọye ọba tí ń dọ̀bálẹ̀ fóun àmọ́ kò jọ mí lójú nítorí àwọn ni wọ́n fún wọn certificate of office ló fi jẹ́ wípé tá a bá tún wá wò ní ìtàn ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọmọ Ìbàdàn nílé bá Olúyọ̀lé ìlú Ògúnmọ́lá olódògbò kẹ̀rí lójú ogun ọ̀bọ ṣòkòtò kẹ̀bẹ̀rẹ̀ bí ìjà bóyá nínú gbogbo àwọn ọba tó gbé adé rè tó gbé adé ìṣẹ̀ǹbáyé sọ́wọ́ bóyá torí wọn ò sí ń bẹ̀ ni àmọ́ dá mi lójú wípé tí Ọọ̀ni Ifẹ̀ bá wà ń bẹ̀ tí wọ́n bá fi dìde mo lè láṣà Yorùbá ti tán pátápátá Ọlọ́run báwa fọ̀rúnkẹ́ láyíwọlá àtàndá ọmọ olúkọ ewu ṣìyàn bọ́lá hmm, ikú tí pamọ́ tíyà ò gbin àràmọ́ kàtébù tòjò tẹ̀rùn ṣé ti ṣìyàn bọ́lá náà bá ń bẹ láyé Lámídì ṣẹ́ni kí Lámídì náà sì dìde bẹ́ẹ̀ ó dá mi lójú pé tí ọba Ìlárọ̀gùn bá wà ń bẹ̀ ṣọba Ìlárọ̀gùn ẹ̀yin náà sì dìde Awùjalẹ̀ tìlú Ìjẹ̀bú ṣẹ́yìn náà ó dìde àkárìwò lẹ́rẹ́ mọ́ ẹ̀yin náà sì dìde alákẹ́tì ìlú Ẹ̀gbá. E ṣáyìn náà sì dìde ah, ọmọ wa lágbára gbogbo àwọn ọba tí mò ń pè yìí ni wọ́n láǹfààní ni wọ́n ní adé ìṣẹ̀báyé tá mọ̀ sí sixteen gold crowns yàtọ̀ sáwọn ọba tí wọ́n ń dádé artificial wípé wọ́n fẹ́ talẹ̀ orí orírun yorùbá ẹ lọ ronú nítorí òjò ń pelé rùbọ́ olórí ń yọ̀ kò mẹ́ pé tójò bá dé ẹ̀sìn tòun náà padà wá yọ wá mọ̀ wípé ohun tó ṣẹlẹ̀ yìí ń pòwe fóníkálùkù ni o ọjọ́ ń bọ̀ tí gómìnà kan sọ fún gbogbo ọba aládé wípé mo dé ẹ̀ṣì àdé lórí ọ̀làjú ayé ní báṣà wọ̀dì mú agbo wa di méjì lójú ìjà mọ́jì yọ̀ lẹ́nu gbogbo àwọn ọba wa ni wọ́n tara wọn lọ́pọ̀ bí wọn bá múra wọn ní rírà lọ́wọ́n.